عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المسلمين نبينا محمد صلى الله عليه وسلم أتاكم الله أتى عليكم في إكرامه محمد صلى الله عليه وسلم وعنها رضي الله عنها أما حديث أتدو يا أم السلامة صلى الله عليه ولأن امرأة قالت يا رسول الله أنا أكون أرابعك ومن سوف نبقي في إن ابنتي مات تعنيها زوجها يوم من فقالت فقد اشتكت عينها nísìnyí ń pariwo ojú rẹ̀ ìyẹn pé ojú dùn ó máa ń dùn náà pé ábà tẹ̀síọ̀nù ha lòdìsí ọ̀nà tó lè mú ìró sí ojú náà kọ́ lálá. Ànábì sallallahu alaihi wasallam àlẹ́ tó ti pa ọ̀gbọ̀rọ̀ dánwò. متفق عليه الإمام البخاري وأتي مسلم وحديث واحد ṣùgbọ́n bí sọ sílẹ̀ ni pé gbogbo tó bá jẹ́ nǹkan tí ó jẹ́ ọ̀ṣọ́ obìnrin wà nínú òkú ọ̀gbọ̀rọ̀ ló ṣòro náà ọ̀gbọ̀rọ̀ ló. àwọn ká máa gbọ́ ibẹ̀ kó wá nǹkan míì tó bá wà ṣé màá jẹ́ àti wípé kì í ti ọ̀sán nígbà tó bá lò fúnra nìkẹ́ ọ̀nà ni yóò lọ lò ó ti pé ní olú òpó kọ́dà kò fún ní lóṣù. ẹkú fi hàn gidi náà. kéèyàn tó lè yanu pé lágbájá gbèsè rí ni ó láwọn kan ni. yóò rí ìyẹn ni pé ẹni yẹn ti ṣiṣẹ́ iṣẹ́ tẹ́ni yẹn ṣe iṣẹ́ kúkúrú ni kò àkọ́kọ́ nù ó gbọ́dọ̀ pé nǹkan yẹn lóòótọ́ ìyẹn bá ṣe kúkúrú ni. ẹlẹ́ẹ̀kejì a tún wá wo àwọn májẹ̀mú lára ẹni tí afẹ́fẹ́ ní gègé yìí lẹ́gbàá láti gbéṣẹ́ tó ṣe òun ni nínú ṣẹ̀díà kúkú ní ṣẹ̀díà kó ní síbẹ̀. àwa wò pé sóní kàbáyé sómọ kàbáyé sóní kàbáyé ní lára rẹ̀ sóní kàbáyé ò sí lára rẹ̀ kó láńkó ní ṣòro tó wà ní màwá rẹ̀. táwọn kí ni ìbá kú lára rẹ̀ àà ẹ̀ wọ́n lè jẹ́ ẹni tí wàá pèyàn gègé rí náà sóní láwọn tí ọlọ́run fi tó lọ láwọn májẹ̀mú ha àkọ́kọ́ ànábì ti kọ́kọ́ kìlọ̀ fún wa sallallahu alaihi wasallam pé ká má yanu pé ọmọ ìyá wa ní kèfèrí láì ti pé ó dá lójú kójú ànábì sallallahu alaihi wasallam ó ní kọ́ba kílẹ̀ mọ́yàn pèèyàn ní kèfèrí pé á lágbájá kèfèrí ni ìkan náà méjèèjì wọ́n ti di káfíìrì ànábì ló ń bẹ́ẹ̀ ìkan náà méjì ti káfíìrì bóun tó ṣe rí tó bá yẹ kí ẹni tí ẹ pè ní gèfèrè lóòótọ́ ó lẹ́tọ̀ọ́ sí ó lẹ́tọ̀ọ́ sí ó lẹ́tọ̀ọ́ sí sáǹsọ̀ yìí kìí ṣe kó ṣiṣẹ́ kúfúrú nìkan là ń sọ o kìí ṣiṣẹ́ rẹ̀ gangan kò tí túmọ̀ pé ó lẹ́tọ̀ọ́ sí tó náà àfa ni léṣà kó lùmọ̀ wákọ̀ àfẹnukófò èyí ah, sì gbogbo tó wáyé pé kúkú báyìí lẹ́sìn gẹ̀ẹ́sẹ̀ rí. so ilé ẹ̀tọ́ sí ni pé kó jẹ́ pé lẹ́gbàá tó kó sí kúkúrò yẹn tán nítorí tó ṣe kúkúrò ní àwa rí pé àwọn ṣùgbùtù mọ̀ wá lò yìí mẹ́ta wọn. tó bá ti ṣe yẹn so kó lẹ́tọ̀ọ́ sí ni tó bá jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ sí yóò ni ìwà mọ́mọ́jẹ̀mú kí ẹ ní jánu kó kàn án kó tó mọ sọ̀rọ̀ àbí ti kó ti fún wa ní jánu ẹ̀rọ kúra ní jánu. òun ò ní béèrè òun ò ní bí ọ kí ló dé òkè lágbájá ní kékeré òun ò ní bí ọ àmọ́ wọn lè bìyàn ẹni tí ò jẹ́ kékeré tí ẹ̀ sẹ́kẹ̀ nìyí tí ẹ̀ kékeré kékeré tó nǹkan tí mo parí wọn náà wò sọ àbí sọ àbí náà ẹ̀ kò sọ̀rọ̀ àbúlá.

Àti inú ìlú ìlú ìlú àgbà òlúwà. Ẹgbọ́n ní pẹ̀lú ọmọ àárín مقدمة الجمهور لكن مكتوبة Coffee, uh, what will I call it? Uh, ẹni tí ó pèèyàn ní káàkiri ẹni yẹn gbọ́dọ̀ jó ní mà fúnkù ní mà pé ìtẹ́ni yìí kú sí kúkúrú ni ẹjọ́ fún lápòjú yìí kan ẹnìkan wọ́n dè lọ rẹ̀ pé kí ni gúrúgúrú rẹ̀ kàn wá ní ọ̀dọ̀ àwọn partner box kẹfẹ́ orí mọ̀ ní wọ́n bá ẹ wà ní kẹfẹ́ orí mọ̀ ní wọ́n bá ẹ wo ẹ wò dájọ́ onímọ̀ <laughs> kan láyé òsìkò sọ ẹ̀ láyé ṣẹ́dá ti ṣe sọ ẹ̀ lákòótọ́ lọ ẹ̀ jẹ́ ká máa ní ìkó ní ìjànù pé kọ́dà ọ̀pọ̀ ẹ̀ ló bíbíà pé àbí ẹ̀yìn òkú ìkan ní bíbíà ẹnìkanjọ́ kan ó lóun béèrè ìbéèrè kó ní béèrè yìí ló máa béèrè lọ kọ́dà jẹ́ pé kì í wọ mọ́sálásí yà yẹn ìkà máa ń jòkó lẹ́kọ̀ọ́ kan kó kírun kó sì lọ nígbà tí mo ta sí létí kí wọ́n bèè lọ rẹ̀ pé yàrá dídí àná wọ́n bèè lọ afa kan labawa wọ́n pè láti nàìjíríà ni. a ni masala tó sọ yìí èmi nìkan lè dáhùn rẹ̀ ó ní kó kọ́ sáwọn lájọ́ ti da ìmọ̀ lájọ́ da ìmọ̀ yìí náà òun náà jẹ́ kan nú àwọn kọ́mẹ́tì rẹ̀ ni. ẹ̀rọ pé àwọn afa wọn ní kíláàsì púpọ̀ wọ́n bèè bèè lọ́wọ́ rẹ̀ onímọ̀ nìkan tó lọ yẹn kẹ́kọ̀ọ́ yẹ̀ sí ara kọ́mẹ́tì lájúlẹ̀ tó dáyé mọ́ àfáàmọ́ ni ẹ fi àgbèjì kún àfa rẹ̀ sẹ́kẹ́tìrì fi yẹn kó àwọn abéèrè lọ dàrẹ́tì níbi ètò wọn béèrè lọ́wọ́ bábéèrè lọ́wọ́ ẹlòmíràn ò ṣe béèrè lọ́wọ́ tó ń wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n á ah, kó darí ìbéèrè ẹ̀ sọ́dọ̀ àwọn lájí náà kó já sí wípé ìtumọ̀ rẹ̀ ni kó jẹ́ pé ta ló dáhùn béèrè yìí kó má jẹ́ sí pé ah, àtẹ́mínì àpá ọkọ̀ ọ̀ gbogbo àwọn làwọn dáhùn rẹ̀ ojú tó wọn lè fi wò ó ó ṣe é ṣe sáré lòmíì kó tó fojú mi kó tó kéde yìí kó fi wò ó lọ́jọ́ ká máa ní sùúrù pẹ̀lú pé ẹ̀rí mú dájọ́ wá fún àwọn èèyàn bí ìbá ti sàpá ẹgbẹ́ kò náà bẹ fásitì alu alàdé sọ̀rọ̀ fi kíkà náà nù ẹ̀kọ́ àwọn àwọn tó bá nímọ̀ ẹ̀fún wọn ní ẹ̀fún wọn láǹfààní ẹgbẹ́ àwọn ọmọ náà ti máa béèrè so pé ẹ̀rọ ajẹ́ni tí ó mọ̀ náà ẹ̀fún làfẹ́ pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́pẹ́. ẹnìkan tó mọ̀ àbákùnbẹ̀rẹ̀ tó wà lẹ́yìn náà nù ẹ wò dájọ́ gbogbo àwọn ọ̀rẹ́ so bá ti rí nù wọ̀láì àná àwùjọ yìí máa ń sinmi èmi máa ń sọ kí ní kan sẹ́ sẹ́ irú wa yìí irú wa yìí sẹ́ wọ̀láì kẹsì kọsí fa irú wa yìí ò tí ì dínkù ẹgbọ́n síwájú ọmọ rẹ̀ ẹ̀wọ̀n sí wà sí fáwọn èèyàn ní wà sí súnà nípa wọ̀láì rí mọ́ni mo kọ́ lọ búra ẹnu wa rẹ̀ jẹ́ pé tí wọ́n ń gbọ́ wà sí irú wa yìí náà olóòtú wa ọlọ́run sàmọ̀nà wa o. wọ́n ní ẹnìkan ní pé ibi tí wọ́n bá mọ tí mọ́mù bá dúró bí tó ga ju àwọn yòókù ń lọ ìmọ̀mù wò nírun. ìtura mọ́mù mọ́mù wa nírun kọ́ kí ló tó kù. wọ́n ti wá ti wọ́n ti àwọn afọmágbá di two plus two four. kẹ́kẹ́ two plus two nílé yóò ṣe ìmọ̀mù nírun tí tí o bá mú ìmọ̀mù nírun kọ́ ṣe pé ìrọ̀lẹ́ àwọn ti ń kí láti jọ ìnú àgbákò bá wọn nù kò sí sí ń yẹ bẹ́ẹ̀ alimu ìtẹ́fẹ́ pàrọ̀ ni pé anabi sallallahu alaihi wasallam ìjẹ́ ibi tánàbí ìgbàtánàbí ìsàlàyé àyè ìsìnkú ìmáàmù sí ìsàlàyé pé ṣé ibi tí ìmáàmù ó dùn ó ṣe yẹ kó ga ju ibi tí àwọn yòókù dùn lọ lẹ́gbẹ́ tí kì ṣe ẹ̀fẹ́ ààrá kọ́ lẹ́fẹ̀ lẹ́gbẹ́ tí kì ṣe ààrá kọ́ lẹ́fẹ̀ àwọn kan náà ti rí náà ti wọ́n pè bẹ́yọ́ fẹ́ ẹ̀kí irú nǹkan bá bá níṣe yìí ọ̀nà olóòfẹ́ fẹ́ ajẹ̀jẹ̀ kúkúrú ọ̀nà wo ni òbá jẹ́ kó jẹ́ tó kírun tó wà nínú ṣáàtù ni pé nínú ṣáàtù ni pé ṣáàtù tí èyí ò fi nírun òun ni kó jẹ́ pé ibi tí máa mú o gbòó kò gbọ́ ọ̀gá tó bá pẹ́ ti wà ń bẹ̀ ajẹ́kùn wọ̀ lẹ́rùn náà so kò sínú mọ́jẹ́ yìí tó lè má mú yàn nírun inú pẹ́ pé nǹkan yẹn rókùnù sẹ́kẹ́tìrìsì àbí jẹ́ pé bí ànábì ṣe kọ́ mọ́sálásí gbàtà bá tẹ̀lé ti máa ń dúró lọ́dọ̀ àwọn jẹ̀mọ́ rẹ̀ báyìí kọ́ àdébí ìgbàjọ àwọn yòókù lọ tó ti tán ìdájọ́ tó fẹ̀ ní agbára jù láyé kágbà kó o fẹ́yàn kó yẹn pé ah ìdájọ́ yìí máa ń lè oníkẹ́kọ̀ọ́ níbi díà yẹ pé kó òun ló kéré jù kọ́ pé ìdájọ́ tó ní agbára jù pé ó máa ga ju oníkẹ́kọ̀ọ́ ní àbídí àtẹ́kùn sí bíbí àwájú kí ọdún lónìí ẹ̀kọ́ tó tóbi lè alátàwọn náà nù kì í jẹ́ oṣùnà rẹ kí o jẹ́ oṣùnà lèmi kò túnmọ̀ pàápàá àwọn ẹlẹ́wọ̀n kí ó lápá ló sọ tó tó pé wọ́n ń rí i pé ìṣesí àpá ń bẹ lára àwọn rí i pé ẹni ń bẹ̀rù ọlọ́run àpá ni gẹ́gẹ́ bí sèyí lọ́sẹ̀ tí wọ́n náà láàfà tó máa jẹ́ kí àpá tí wọ́n ń pè ọ́n fún wọn náà sọ̀rọ̀ ẹ̀ di bàbá nítorí délé yìí so gbogbo ẹni tó bá so mú ìdájọ́ kan wá tí ò bá rí bẹ́ẹ̀ yóò tún rò lálẹ́ kí bẹ́ẹ̀ o so èyí ká bẹ̀rù ọlọ́run pẹ̀lú ìdájọ́ náà mọ̀ fún àwọn èèyàn èyí ká mọ̀ bẹ́ẹ̀ lọ́run àpá náà. Dan aku buat. Okay. Ah, aku tak makan kau silam dulu. نعم صح أنت ìrákùnrin lọ́pẹ̀ professor ní parí ẹ̀yìn professor <laughs> náà No. Allah ta'ala bisawab. nípa tí ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ sọ nípa kúrúkú kúrúkú kúrúkú tí a fẹ́ máa jáyà láyà mọ́ àìsàn dónú ó bọ̀ máa jáyà láyà. èyí tí mo fi jáyà láyà pé à ah, ọba ní kúfù nìkan yìí gbére mọ́ ní èyí kìíní máa ń ṣe ni pé ah, kí ẹ̀kọ́ wá wádìí lọ́dọ̀ àwọn àfà kí ẹ̀rọ kọ́sí kìíní yìí o ṣé kúfù nàbí kúfù pẹ̀lú àkùnrin náà ṣàlàyé ẹ̀ ṣe ká má jẹ́ kó wá dé pé ó ní kúfù nìkan yìí kìí àkàkù kan ní orí ẹ̀ nípa tọkùnrin tí ìyàwó rẹ̀ kú òun ló dárò náà ni ní ètè tí tí ò ní tí ò ní ní ètè tí tí máa ń bẹ ní àwùjọ wọn ṣẹ́gẹ́ tí nísìnyí ní ti ti báyìí láwùjọ wọn ó wá lóun ajúkọ wá kó náà ní òun ló jókòó sílé oṣù mẹ́rin àkílódé àbá dárayá àwọn àbá ni àdárayá ìwúlódé ẹ̀wá sọ́gbọ̀n ẹ obìnrin ò ní fà sọ láíláí ìrìn àti òsì àwọn ènìyàn sọ̀pọ̀ lọ́wọ́ ni àmọ́ tọkùnrin oṣù kan oṣù kejì tí òsì ìwádìíṣẹ́ ẹ ò sọ́ọ̀bù àyàwó àtẹ́fẹ́ paráyé ni ẹ̀fẹ́ tí ó ti ẹ̀pìyàn wo tí ò ní tó bá tó di jọ́kì ìjàdíjọ́ kẹta náà tí ìyàwó yẹn kú tí ìyàwó tó gbé ọkọ̀ tó lọ́rùn lóko tí kì í abẹ́ sí èrè ẹ̀yìn lẹ pábà ẹ̀ẹ̀tẹ̀ lójú ní ìfi sí àwùjọ yàn bí ó ṣe rí wọn lọ́wọ́ tá àlàbí sọ wà. ọjọ́ kìí lọ́yọ̀ kan kejì nípa àwọn tó máa kó sukùlù kan lókè ẹjẹ́ bá ti ní mọ̀ yìí ṣé gbogbo ẹ̀ náà ni ẹjọ́ kìí ẹjẹ́ àmọ̀lọ́ kàkà bẹ́ẹ̀ ká darí sọ́dọ̀ àwọn onímọ̀ ẹjọ́ kìí ti gbéra ẹjẹ́ pé nígbà àwọn kristiani fáyọ̀ funfun bá dé nígbà àwọn àgbà ẹjọ́ kìí nílọ́dọ̀ pásítọ̀ àti aṣọ fún kò gbọ́ ẹ tó darí sọ́dọ̀ àwọn onímọ̀ pé ẹ gẹ́gẹ́ di ní ẹ̀yìn ò pẹ́ náà sẹ́nu ó ṣe é ṣe páwọn náà tó pe kán pé kán ní ẹ̀sìn wa àbí kán sàn àlàyé kan fún yàn pé báyìí báyìí báyìí báyìí tó kéèyàn máa á sọ pé títí ó ṣe wù kó síkú fúrù tẹ̀ tó bá ní ṣe ò yóò àpọ̀ sẹ́tú jẹ́ pé gèsè rí wọ́n lé ni wallahu ta'ala al-sawab subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk